kéèyàn lè fi ṣe ọjọ́ kẹtọ́lá nínú oṣù ṣàgáàlì ẹgbẹ̀rún ọdún àti ọdún mẹ́rin àti ọdún mẹ́ta sí ní àtàtà ẹ̀rọ oṣù lọ́nà àdínkù àwọn ọdún mẹ́ta. Nínú àwọn oríṣi ìrun tó wà, àwọn olùsọ̀lá kò lè ṣe kọ́ ìrun ìwà orí ọlọ́run. sí àdáwọlé àdéhùn jáde nàbùlá àwọn àgbàlá ọ̀hán ńlá nàbí sọlá àlùfọlá yọ àyíwò nàbí sọkọrọ ta fi ọmọ ikú lè ha ní máa ń kọ́ wa ní ìṣẹ̀ṣà ìwà òrìlẹ̀ ọba dẹ́dà nínú gbogbo ọ̀rọ̀ yányá tá a fẹ́ dáwọlé kàṣúrọ̀ tó ní ẹ̀lẹ́kọ̀ọ́ bí ti máa ń kọ́ wa ní ṣúra náà lọ́kọ̀ọ́ ààrùn ìdá hamabil amor yóò sọ báyìí pé tẹ́nìkà bá gbèrò nǹkan àdáwọlé ọfẹ́ kọ́ṣẹ́ ọfẹ́ ṣiṣẹ́ náà ọfẹ́ bẹ̀rẹ̀ nǹkan ọfẹ́ fẹ́yàwó ọfẹ́ tọ́wọ́ ọfẹ́ pọ́kọ́ níbi ò sá ti ṣe rí àlìyànká lọ́kà pé ó mọ ẹ̀kọ́ rẹ̀ ó ń tọ̀ wọ́n fún rákà méjì ọwọ́ àgbàdo àyè wípé aláhùnmáà ولا إني أستخيرك بعلمك الله وهو يتعرف لي مارك فأستخدمك بقدراتك مسلوة agbára ìyẹn ni pé mọ̀ ń wá ìkápá rẹ̀ pẹ̀lú agbára rẹ̀. Wà á sáré kàmí ìfàlẹ̀ kàrà ọ̀bìn. Mo ń bí ẹlẹ́rẹ̀ nínú ọlá rẹ̀ tuntun tuntun Fa ìnà kàkà fòbìrú wọlá torí wọn náà ọba lọ lágbára ìgbìmọ̀ lágbára wọn ta àlàmú wọlá àlàmú wọn lọ mọ ìmí mọ wọn ń ta àlàmú ìwòyò àwọn nǹkan tó pamọ́ wọn lọ mọ náà اللهم يوالون إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي tó ọlọ́run bá ti mọ̀ wípé ọ̀rọ̀ dáadáa náà jẹ́ fún mi nínú ẹ̀sìn mi ọmọ àásùn àtìsẹ̀rí mi wà àkíbàtì amúrí àti òfin àlámọ̀rí mi. ọkọ̀ ọ̀rọ̀ ti àjìlẹ̀ amúrí wa àjìlẹ̀ àbíkẹ́yàn sọ wípé láyé mi yìí ọ̀rẹ́ máa jẹ́ orí fún mi wà àjìlẹ̀ ní àti lálẹ́ sí àmà fàkàdé ìwòrí ọlọ́run kádàrà rẹ̀ fún mi o. àyìn fún tata àìlẹ́m àdàhàdà àmọ̀rọ̀ ṣàkó lé tọ́ bá ti mọ̀ wípé ọ̀rọ̀ yìí abúlé máa jẹ́ fún mi kí dín nínú àṣì mi ọmọ àáṣì àti sẹ́lẹ̀ mi wà àti bàtà amọ́rí àti òfin àlámọ̀rí mi ọkọ́ láti àjìlẹ̀ àbúrò abẹ́ẹ̀kọ́ láyé mi wà ájìlẹ̀ àtàlùkìyàmọ̀ mi pàṣípàṣípò wà ánì ọlọ́run yìí fún mi tó léwà tó máa ọ́ ọwọ́ ayọ́nù sí fún mi ọ̀yùtọ́mọ̀ àjàtà ọwọ́ asọ̀bùkátà iṣẹ́ báyìí mọ̀ fẹ́ ṣe ìyàwó báyìí mọ̀ fẹ́ fẹ́ ọkọ báyìí mọ̀ fẹ́ fẹ́ ọjà báyìí mọ̀ fẹ́ máa tà wàá wí nǹkan yẹn sí mọ̀ fẹ́ tó àpò mi wàá wí nǹkan sí. nínú àwọn sọlá tó tàtọ̀ wọ tó ṣe pé irú yìí nìyí mo ìbá yẹn ṣe ṣèkárọ̀ àdọ́gbọ́n fẹ́ máa ṣàyẹ̀wò fáwọn èèyàn ẹni àbọ̀ ṣe ìṣèkárọ̀ ìṣèkárọ̀ ló máa bá ṣe káwé ló máa ṣe ṣe ẹ̀bá yẹn alhamdulilá tó o bá kí wọ́n yẹ kó lè kàwé kíní yìí wọ́n lè kọ́ ní transportation tó rọrùn ní aláàbí lè kà tí wọ́n ní o lè kà fún ara rẹ̀ òkè wù yìí náà lè ẹni gbọ́dọ̀ fi mi kìí tètè yí o bá tún ọ tún ní ọkàn túmọ̀ rẹ̀ ká tún ọ tún ọ lálá tó wà lórí rẹ̀ òun là máa ń tẹ àdíjì àyẹ̀wò ta àdíjì ọba fẹ́ kàdáwọlé iṣẹ́ ní ọ okòwò ní ọ ọjà títà ní ọ ìrìn àjò ní ọ ìlọ́kọ ní ọ ìláyà ní ọ ìkẹkẹ tí yóò sì máa ṣe lọ́sẹ̀ rẹ ṣe ní ọ ẹ̀rí ó dàbí ẹ̀rẹ́ fáwọn ọ̀fẹ́ lọ sí hajj ó lè ṣe ṣe kára lórí pé tí mo lè bá wọn kọ́ńpìnì yìí lọ kiri tó sì sì kárọ̀ pé ṣé ájì tí mo fẹ́ ṣe ọjà ti rìn fún mi ó rẹ̀ kọ́ ọ́ èsì kárọ̀ pé àwọn kọ́mpìnì yìí tí mo lè bá wọn sọ́ọ̀bù mi ní sàbámọ́ tí màá rí sẹ́mi kéke nítorí rẹ̀ yẹn lè ṣe sì kárọ̀ nínú àwọn sọ̀rọ̀ tó tàbọ̀ wọ olùsọ̀rọ̀ tó tẹ̀síbẹ̀ irun oníṣùhánilá àkọ́kọ́ ṣé balibana alẹ́ rọ̀ àkọ́kọ́ àwọn tó gbà pé hadith yẹn lálàáfíà àti ẹ̀dọ́ pípọ̀ ní àwọn àbá wọn fẹ́ mú hadith yẹn because wọ́n ní jẹ́ kí ààrẹ change sí bá a ti máa ń fi rò wọ́n ṣe kàlùbánu ọ̀dọ̀ àdéhùn tó dájọ́ ọwọ́ ìlú ọ̀dọ̀ àdéhùn tó hadith ọ̀dọ̀lẹ̀ fún àbá ọ̀dọ̀ lọ́wọ́ àdéhùn wọn náà lẹ́yìn ìdíje ọlọ́run tó lọ́wọ́ àlẹ́ fún lọ́wọ́ ọ̀rẹ́ àbá bin abdulmutalib tó sọ fún àbá yá àbá mo fẹ́rẹ̀ يا عمان متواضع النبي على أعطيك أنزل طالرك على أمنحك أجيب مالك على أحبك أنزل مالك على أفعل بك عشر خصال أو نبي أنت أعوان تسمى وعفوان إذا أنت فعلت ذلك إذا تسمى وعلي تو بعد شيء وغفر الله لك ذنبك اللهم اغفر يا ترجي اوله واخره èyí tó wà bẹ̀rẹ̀ ní àti tó wà lókun ọdímọ̀ èyí tó ṣáájú wọn àti ìtàwọn àti tó jẹ́ sí kátó àwọn èyí tó já lùsù wà á ń dà wọn èyí wọn àdá ní yàtàwó àti èyí tọ́nà. aṣọ sísọ̀rọ̀ ìṣesí mẹ́wàá ìlú máa jẹ́ tiẹ̀ pẹ̀lú kó o ṣe kí ni a ń sọ̀lì àrùbà ọ̀gá ọ̀gá ká mẹ́rin ká mẹ́rin péré òkè tó ṣe inú rárá ọ̀gá ó lè fàtìhàtà. ó sì fi súra rẹ̀. fàyídà fàwọ́tà mẹ́rin fẹ́rọ ha ní ọ̀gbọ̀lẹ̀ rọ́bíà tó bá parí kéwìyàn níbẹ̀rẹ̀ rákà wọ́n á ń takọ̀ ní ìdẹ̀síwá ní dúró قلت سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر وأقول يعني خمس عشرة مرة لمن ثم تركع وأطوله وأطوله وأنت رافع عشرة وما ويلك موعى سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ثم ترفع راسك وأظل يدعوك من الوضوء وتقولها عشرة وأظل يقولون يلك موعى قولوا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر بكنا ثم سهل ساجدا وعلى صفر قلب وتقولها وأنت ساجد عشر وأقول لله ما وعدت الله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر ثم ترفع رأسك من السجود قطب بولي لأي فريدنا فتقولها عشرة وعطوني إلا عميوة قلوا سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ثم تدخل وعطوني فريدنا للا يتج فتقولها عشرة وعطوني سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لقاء عميوة tó mọ tó ń fa ara rẹ̀ wàá tún gbórí ní orí kan lẹ́rẹ́ lẹ́ẹ̀kejì ọ̀sẹ̀ tó lò ha àìsọ̀rọ̀ wàá tún wí nígbà mẹ́wàá wọ́n ní bẹ́ẹ̀ bá sọ pé fifteen àkọ́kọ́ ààrẹ fifteen plus ten plus ten plus ten plus ten plus ten plus ten. هذا هو فذلك خمس وسبعون ọjọ́ sẹ́wọ́n fi five point ṣẹ̀fíìrù yẹn ìkúlẹ̀ ọjà inú rákà kọ̀ọ̀kan tẹ́fà àlùdáríkà sí àrùbá ìlọ́jà wà á dẹ̀sí bẹ́ẹ̀ nínú rákà mẹ́rẹ̀. èdè tàdó àjá tó bá lágbára àǹtòsọ̀ níyà àrùn ìkúlẹ̀ ọ̀gbìn mọ́kọ́ ọ̀páyà kó o máa ṣe níjọ́pọ̀ pọ̀ ṣe é fàyín lọ́n tẹ̀ fàáyì tí ò bá lágbára òkè kó lè jùmọ̀ àti bábọ́ sílẹ̀ ẹ̀ka lè jùmọ̀ fàyín lọ́n tẹ̀ fàáyì tí ò bá tún lágbára òkè kó lè ṣàlẹ̀ bábọ́ sílẹ̀ ẹ̀ka lóṣù fàyín lọ́n tẹ̀ fàáyì tí ò bá tún lágbára òkè kó lè ṣàlẹ̀ bábọ́ sílẹ̀ ẹ̀ka lọ́dún. فإن لم تفعل توبة على ذلك ففي عمرك مرة ṣe lẹ́ẹ̀kan ní gbogbo ìgbésí ayé rẹ̀. Mo sọ fún wa wípé arínú àwọn ọ̀nà kan ti fa àmì sí àdéhùn. Nítorí báwọn wò pé láti kírun láwọn àlejò àná láta lùí ní ọjọ́ gbogbo rẹ̀ bá ti kírun láti jọ yìí. Wọ́n àwọn àbá nítorí tẹ ní ọjọ́ àwọn sọ̀ládọ̀ kò sóòkù tí ń bọ̀ lẹ́nkọ́ sáwọn náà jọ àwọn sọ̀ládọ̀ eh, kẹlẹ̀ alkhawf sáwọn náà jọ àlàáyé hàn ṣe kalbani wà ní ọ̀lọ́ àwọn ní àbílù bí owó rẹ̀ tó ìlàkù wà lọ́dọ̀ àwọn àlàmà اون صلاه تحیات مرضی یان تا ما کی مو صلاه حدیث لا بیت کاردا اجازه تا بیا دې لوالو دې نه پون موانو مثلا دې جانا مزو لا نه وي ابن ابي بکر ان جانا مارو ثم منعت ان تركع ركعتين قبل ان تسلم كلمه دو جرا تا نتي قال موالي فقلت يا رسول الله شريف الله رأيتك جالسا والناس جلوس موريتو جوكو àwọn ẹlẹ́ ìjòkó pẹ̀lú ẹ̀ òun ni mílẹ̀ tó pé kí ní àjòkó fún sáré máa jàǹfààní mímọ̀ lọ jíjá ọlọ́pàá ní ọjà ọ̀ yìí tí wọ́n nìkan gbogbo èèyàn àyíká dákàlà àhàjòkó ìmọ̀ ìyá sẹ́ni kọ̀ọ̀kan yìí bá jọ ọmọ sára rẹ̀ ọ̀la ayé ṣe wọ́n má sì tòkó àtà ìyá ọ̀gá ọ̀gá àtà iye tí ó fi kí ọ̀rọ̀ ata méjì ẹ̀rọ tí ó fi kí ọ̀rọ̀ ata méjì. àdéhùn tẹ̀lé ẹ̀sẹ̀ lọ́sẹ̀ náà kan yìí. kíkí mọ́sálásí yẹn ó ti fi sí sílé mọ́mú bá ń ṣe kó tó bá ìjọba خلافا للمالكية سوفي يا فاتح وسادة مالكية táwọn ní kò sí ohun tọjọ tí wọn bá tún ṣe kútúbà lọ́wọ́ jòkó kọ máa gbọ́ kútúbà ní mákàn ṣùgbọ́n àdéhùn tá a fẹ́ mú wáyé àdéhùn àti òwúrẹ ọba àti òṣèlú alásọlẹ jáde wọn ní sùlẹ ìfẹlẹ bá fáyà ní ẹni ẹwọ mọ́sálásí النبي صلى الله عليه وسلم لا يصلح صلاته فأمره أن يصلي ركعتين وصف على ذلك ركعة òkè bí tá a bá ti fẹ́ wọ mọ́sálásí ká máa wà ní ìmọ̀tótó àgbàláníyàn tá a bá jọ alálò àlá òṣùn kọ́kàn jù pé amúnáfílà wà ìpèrè pàjọ́ nínú àwọn sọ̀lá tó pàtó wù ọ́ wọ́n ní ọ̀sọ́lá tó bá dàgbà òwúrò wọ́n tún máa pẹ̀lú sọ́lá tó òwúrò ìrún àlùwàlá tó ti fi àlùwàlá tán báyìí á fi hàn ìrún àlùwàlá ìrún àlùwàlá ní ọba tó sàrọ̀ gbogbo gba ní ọba tó sàrọ̀ àlàkọ́ máa ṣe ọba tó hàn àbùkù ọ̀rọ̀ ọ̀gbìn ọmọ ọ̀nà àná ń dára jù àdéhùn ìṣòro àtúrà ọ̀sán يا بلال حدث لي بأرجى عمل عملته في الإسلام خفوا إزياد بقامة كان توسي من الإسلام ما فهمه فإني لا جميع سمعت دفعا عليه بين يدي بين يدي في الجنة because mo ń gbọ́ wúrúwúrú ẹsẹ̀ rẹ̀ lálùjọ́nà. Ọ̀l Bílálù dáhùn pé mọ́ àmì ìtò àmàlà àrìjà àìǹdí èmi ò ṣiṣẹ́ kan tó jẹ́ sí àṣepamọ́ lọ́dọ̀ ju pé ànílámà àtàtọ̀ sàrọ̀ kan rúrọ́ èmi ò ní sì mọ́tò tó kọ kan láyé ìní sàlùwàlá láyé fi sáà àtìláìlìn àwọn náhàárí bọ́yá wákàtí kan lóru ní àbọ́kà ìlà sọ̀lọ́ ètò ìdáàlẹ́ka àkùrọ̀ máa òtìbà lè alìkọ̀sọ̀lẹ́yà àti kí n fi mọ́ra yẹn kí n tọ́lọ́run bá yọ̀ǹda fún irun yẹn mo náà ń pè ní sọ̀rọ̀ àbọ̀wọ̀dọ̀ àwọn àbúlá ọ̀dẹ̀dọ́sọ̀nà àlẹ́yìká yàní tàhàríkà tàhàríkà tó nípa bẹ́ẹ̀ ìrún ilé ilẹ̀ tó wà ní ẹ̀yẹn tó sọ̀lá fún ọgbọ́ ìrún alálùwàlá a máa sí ní gbogbo ìgbà tí ti fi kí ní ọmọ àbára ìsàlọ̀ àlá ọba àbá bọ́ sásìkò yóò rí òun ló ń pè ní sọ̀láàtù àdúsọ̀làwàtò dáàkù àṣà àwọn ọ̀run tó láwọn òṣùpá òun láàbì ju àwọn ẹ̀rọ tí wọn lásìkò kan ẹ̀rí tàbí ọgọ́rùn-ún a máa tún lẹ́yìn àzùbá a máa tún lẹ́yìn àlàǹtà rẹ̀ fóònù láti bọ̀ ẹ̀rí yìí òun láti lọ kó ẹ̀rí. tó nípa bẹ́ẹ̀ kọ́lá tó táwùrà nínú àwọn ọ̀run lẹ́bí làlọ́wọ́ kọ́lá tó táwùrà ìrún tuntun bá ìrún lókè wà lọ. حديث علي بن ابي طالب رضي الله عنه قال قلت اذا تليت من رسول الله صلى الله عليه وسلم Àlé ìní tí wọ́n bá gbọ́ àdé ìpínlẹ̀ alájọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀. Yàká orí àlọ́rù bí mọ̀ yàtà àrá ìyẹ̀wò, wáyìlá àjẹ́ta ni a ní ọgbọ́ ìrògbò, ìkàfìlásòwò, wáyìlá hálàfà àkàfìlásòwò. Ó ní tí wọ́n bá gbàdé ìpínlẹ̀ tọ́gbà wọn bá ti búra ọ̀dá kíkù máa gbà fọ́ tuntun ní sọ. àyínà àbàbàkiri àjáta ni ọ̀sọ̀dáfà àbùbàkiri. tọ́ ọ̀sọ̀dáfà àbùbàkiri ọ̀yàtọ̀ ọ̀sọ̀dáfà. tọ́gbà ìjẹ́ ọ̀sọ̀dáfà ajáde ọ̀tẹ̀ máa fún wọn nìyẹn. tọ́ ọ ní wa ìnà àbàbàkiri àjáta ni ọ̀sọ̀dáfà àbùbàkiri bá ti sọ̀rọ̀ ọ̀sọ́dà kọ ààbò bàtìrì abákẹ́lẹ́ sọ̀rọ̀ tó fi ọ̀rọ̀ rẹ̀. Qala qala Rasulullah sallallahu alaihi wa sallam mọ́ni rọ́jòlè yóò ní bùtàmbá ọ̀yàtàwá sọ̀rọ̀ fàyọ́sì lọ́lẹ̀ òkú a fún wọlé tó lè rọ̀kẹ̀ àtàyè. tọ́ ọ ní òjijì ọlọ́run sọ̀rọ̀ àti sọ̀rọ̀ abákẹ́lẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí wọ́n ثم يصلي ركعتين سواء لو سن ركعتين فقال مسعر ثم يصلي ويستسل الله إلا غفر الله له شكر سواء واصل الله أحسن الله يوم ينوم به صلاة الأولى يوم في الأولى Ìyẹ́wà ti pọ́ ti wá rí pé ọmọ àlọ́wọ́ ọ̀daràn gbogbo àtọwà fún ọ̀daràn lójoojúmọ́ wọ́n tó máa lọ sí lẹ́bílà ọ̀rọ̀ yẹn léwu o irúfẹ́ ẹni yẹn fi tó padà parí ọ̀rọ̀ rẹ̀ sí òní padà láǹfààní àti sí lẹ́bílà yóò á di ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀rí ló padà sí ọ̀rọ̀ rẹ̀ sọ nípa bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tó ti pa àní máa ti mọ́ ni o ìfọ́sọ̀ lérè lọ́sọ̀ọ́ bí ẹ bá ń gbé gbé wá forí ti tó àánú ọlọ́wọ́ bá fẹ́ ìkẹrẹ tó wọ́n lè forí jiyàn lẹ́rù ń bà wá wọ́n má lè dóbi tí wọ́n padà parí ọ̀rọ̀ rẹ̀ yóò tẹ́tẹ́ yẹn kò ní í láyé àtiwá forí jì yóò fi jáde láyé lórí bẹ́ẹ̀. sínú àwọn sọlá tó ta tó wọ òun ni sọlá tó kàfé sàdà sọwá bí èkà rẹ̀ yọ wá kà méjì èyí tí máa ń wáyé nígbà tí a bá ti sọwá fọ̀tàn wọ́n máa ń pè ní صلاة الطواف هذه ركعات الطواف أنه الطواف في ذلك الله ومن الله سبحانه فيقع أمراضه في الحج هذه يدع في نافلة الطواف أنتم لا يدعي في نافلة آه علي لله iṣẹ́ tó lọ́lọ́pọ̀ nígbà tí ẹ̀ lọ́wọ́ ẹ̀ hárọ̀ sẹ́ni ọ̀wọ́ lọ́lọ́pọ̀ rí mi lẹ́kọ̀ọ́ kálẹ̀ mi. Ní ìwà tó kó bẹ́ẹ̀ sálà lọ́wọ́ bá fẹ́rẹ̀ lórí ìbá ti padà rẹ̀. Kí ẹ̀ wá kọ́rọ̀ wíwà bẹ́ẹ̀ kí ẹ̀ pọ̀ tó tọ̀ wá. Kí ẹ̀ pọ̀ tó tọ̀ wá. Adé ìdòjì bẹ́ẹ̀ ló ń mọ̀ قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني عبد مناف لا تمنعوا أحد الطوف بهذا البيت فصلى آية ساعة شاء من الليل والنهار أنا ليه الطوفين كان وبارك على الله وبارك وصلى قواسم أي ساعة شاء لا تقول يوم بافر lóòrò yọ àbí lọ́dọ̀. Tó ìjà gbé irú òye náà nìyí, ètò bá máa sọ fún èyí pé sẹ́yìn àbúrò àlọ́kọ́ àbọ̀bọ̀ sẹ́yìn àlàǹtàrì. Gbogbo ìgbà tí ìgbà tí ẹ bá ti ṣe ilé ọlọ́run, ó ti kọ̀ wá ìyá òmìnira sí làyẹ̀wò. Ẹ̀rẹ̀ ìyá òmìnira sí làyẹ̀wò. Ọba àjẹyà àtúbà, ọba àjẹyà àlàǹtàrì. Nínú àwọn ọ̀dọ́ láwùjọ àtọ́wọ́ wa. Sonra Peygamber satardı. Onu salar ve kusur. Kusur, onun ilk ucu imale olur. Tabi de sultan. Muammalı kusur, kusur. Bàbá yẹ kárí òun tó jẹ wá sùn. Bàbá yẹ kárí sùn àkókò náà, ọmọkùnrin kò sókè kábàá ẹ̀kìlì á tó bá ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá ni ó sì ní ìdí kàkàrà pàpà sáré lọ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan kúrò ìṣòro ọba ìdí báwọn ará ayé nítorí pé bọ́ọ̀lù ṣe ń yọ sílẹ̀ sílẹ̀ mọ́ ìdẹ̀ra lọ́jọ́ mọ́ tí ètò ìgbé padà ìnáwó ọ̀sẹ̀ ló ti fa ìta ayé yìí sẹ́yìn àdìgá àtàlẹ́kọ̀ àdúrógbè المغير بن شعبة رضي الله عنه يقول انكسفت الشمس يوم موتى إبراهيم أو إمالة يكون نجد إبراهيم أو مع النبي سجاد الآية وقال الناس انكسفت لموت إبراهيم أو يبقى انكسفت أو انكسفت ìmọ̀ tí bàbá ní oorun yìí nítorí ikú ìgbọ̀ ẹ̀rù lórí wáyé ọ̀. Àkọ́lá Rasulù lọ ìsọ̀lọ́lá wà lè wọ̀sánná iná ṣàmùsọ̀ wà lè fọ́nà àyàtá ní ní àyà ti láì. Adébẹ̀ sọ̀rọ̀ láti aláwá ṣe ìbánisọ̀rọ̀. Ọdún dáná jọ òun àtọ̀tọ̀ bá ní àmì méjì nínú àwọn lè mọ́ ti áhàdé wọ́n láàrin àyà. Kèé kújú nítorí pẹ́nìkan kú àbẹ́nìkan wà láyé. فإذا رأيتموهما فادعوا الله وصلوا حتى ينجليا. Tẹ́lá ti wá rí kìíní kìíní, bóyá tóòrùn lọ wálé ni àbí tó sùn bá ọlọ́run yẹ kí tẹ̀lẹ̀ kírun títí tí ó sì kílíà. Ọlọ́run yẹ kí bó Àwọn afẹ́ mú àwọn oníṣẹ́ ti ṣàlàyé bó láti kírun wá. أخبر أن حديث عائشة رضي الله عنها أنها قالت خطفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس. يقولون يعني هو لا تقوى عليه صلى الله عليه وسلم. فقام فأطول القيام ثم ركع. تو عليه صلى الله عليه وسلم هنا بلا. أو فاضل أو أو كلين

lẹ́yìn ìgbà yẹn wá forí kalẹ̀ ìforí kalẹ̀ yẹn náà tó fún bẹ́ẹ̀ náà. Ọ wá sí bẹ́ẹ̀ níláka ẹlẹ́ẹ̀kejì ìlú tó ti níláka alákọ̀ọ́. Tọ́ Adébí Sọlá Alẹ́ Òsàlá, ó kò lórí òun yẹn, òun yẹn ti kílíà, ọ wá sí ìbánisọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀dọ̀fọ́lọ́ ó fi ìtọ́tọ́fọ́lọ́ ọ̀dọ̀wà ìfẹ́ aládájọ́ ọ̀rọ̀ àtọ̀tùpárì àmì méjì náà yàlá kò lè kújú nítorí pẹ́nìkan kú àbẹ́nìkẹ́lẹ́ kò wà láyé Tẹ́bá ti rí tẹ́sọ pé òun àtùsùn pàájà tẹ́ máa ń wí ní ọ̀sẹ́ tó rú, tẹ́lẹ̀ ọlọ́run ẹ̀bẹ̀ o.

ọlọ́run jowú tó lẹ́tọ̀ọ́ sí báwo yẹn náà fi máa jowú sọ pé fáàdì ń jọ̀sán ó ní tóun bíi bẹ́ẹ̀ nìkan tí ń bá yàwó òun sùn lọ́wọ́ wọ́n bẹ̀ ní dàrí. àyẹ̀ bá sá àhàhà fáàdì yìí máa ti lè jù tí mo kàn lórí rẹ̀ tí ń ṣe kíní fún lọ́wọ́ ń bẹ̀rẹ̀. ìdíjọ́ ọlọ́run sọ̀lá àtàlámù pé àtàjàbó lẹ́mìí ń gẹ́ ìwọ́sùn káàdì ẹ̀ ń tèmọ̀ níbi owó rẹ̀ níbi lówó àgbákan òlélé ọ̀pẹ́ ibi máyàwó rẹ̀ sùn lọ́wọ́ tó wọ́n pa wọ́n bẹ̀rẹ̀ tó wọ́n pa ló wọ́n gbé méjì. ìdíjọba ọ̀sẹ̀rẹ̀ mi tẹ̀rí mo ń jó ojú fáànù. ọlọ́run tó wá ń jó ojú mi lọ. òun lọ́wọ́ àlọ́lọ́wọ́ yẹn fífẹ́ kí mú mi ní débi àárọ̀. ó rí ó dẹ̀ sì máa kó bá ní ayé àtijọ́ ìgbà kìíyà mọ́. irú ẹ̀rẹ́ lè ní ọlọ́run tó wá fi ṣe kó tó bá ìbánisọ̀rọ̀ nígbà yìí pé ọ̀sẹ́ nìkan tó di owó tó àlà owó ní òun lọ́lọ́run yẹn fi ń fẹ́ kí ẹrú òun lọ́kùnrin ọ̀sẹ̀ ìsìnà àbẹ́rù òun lókèrè tó ti والله لو تعلمون وأعلم لضحكتم قليلا ولضحكتم كثيرا. òjíṣẹ́ ọlọ́run tó wá rí mọ̀ níbi ìṣẹ̀lẹ̀ yẹn ó lè tẹ́ bá mọ ohun tí wọ́n mọ ní ẹ̀rí yóò bá kéré ẹ̀bá dẹ̀sẹ̀ fún lọ́sọ̀rọ̀ báyìí a ti rí àlàyé ìbò làásé sí sọ̀rọ̀ àtúnṣe òun ní bí alẹ́rú lákọ̀ọ́kọ́ akẹ́wọ́n tó gún alọ́rùkú àrùkú tó gún àtúwá tó ń tó gùn tí ò tó dà kọ́kọ́ àtúlọ òkú ìyá náà tó tó dà kọ́kọ́ àwọn àtẹ̀sán yọmọ wa jẹ́ òkú mẹ́rin ìforíkalẹ̀ mélòó ìforíkalẹ̀ mẹ́rin. حديث عثمان بن مسعود قال لقد امر النبي صلى الله عليه وسلم بالعتاقه في كتب الشام. torí ìṣẹ̀lẹ̀ ńlá ni kí a máa sọ fún onígbọ́dọ̀ àdéhùnsọ́lá àtàlà ń pàṣẹ káwọn lọ tó ẹrú lẹ̀ nítorí pé ọ̀rọ̀ àtòsùn bá jà tá a máa ń wí ni ìmọ̀lẹ́ òògùn ju ni ìtumọ̀ láti sàárà ni ó fi fi pé àtìyànnà náà rẹ lẹ́yọkọ̀ ọ̀kan nígbà tá a yanjú kẹ́ifá nìsọ́ọ̀lì ìsọ̀lá tẹ̀sán kẹ́ifá mẹ́ta sọ́dọ̀tàkú lè jìlá yìí alifasọ̀rọ̀ gbọ́ láti ti sàárà kíkẹ́ ní ìdúzùkú ní omi kò ní ojú ọjọ́ oníkàtọ́ ẹ̀rú lẹ̀ àti sàárà ní látọ̀ tó jọ orú bẹ́ẹ̀. Hadith wa ìṣà mi ìtò rẹ̀. Ọ̀la fún ọ̀rọ̀ tí bàbá sí lọ́lọ́ ìṣẹ̀lọ́lọ́ àlẹ́ ìṣẹ̀lọ́ àtàgbàdá sí mọ̀ ìtàgbà. Wọ́n ní àná ìṣẹ̀lọ́ àkàlà ọmọ bó ṣe ti pé òòrùn fún júnìyà aníbẹ̀sọ̀lá àkàlà ń fẹ́rí láti tọ̀tọ̀ ha aníbẹ̀sọ̀lá àkàlà wá kọjá láàrin àwọn yàrá àwọn ìyàwó rẹ̀ Ọ̀pàámá Àkọ́mọ̀ kìyàmọ́ sọ̀wé ìlànà. Wọ́n lẹ́yìn ìgbà ẹ̀rọ ìsọ̀lá àtàlá ń dìde, ọkìrùn-ún, àwọn ìyàdó sẹ́yìn rẹ̀, ọwá dó lọ pẹ́ ثم رفع ركوعا طويلا أضرب تضمو ثم رفع أضرب وقام قياما طويلا أضرب تضمو وهو دون القيام لحدث أنك أصيب على قفا ثم رفع ركوعا طويلا أضرب تضمو ìyẹn náà tó tó tala àkọ́kọ́ lórí ó tún sọ́rí kẹlẹ̀ tó kún mẹ́rin ọdún mẹ́rin ọdún ọdún pẹ́ àdínkù tó tala àkọ́kọ́ yẹn ọdún arùkù tó gún ẹ̀kọ́ tó rùkù tala àkọ́kọ́ ọdún ọdún pẹ́ gan ẹ̀kọ́ tala àkọ́kọ́ bí tẹ́lá رفع ركوعا طويلا أظن ركوع لا وهو دون ركوع الأول وطلقه ثم سجد وهو دون السجود الأول ونعم قلت فرق على لقطه ثم انصرف ما لا يقول فقال رسول الله صلى الله عليه وسلم ما شاء ما شاء الله أن يقول أيهم دلهم فقص أصف ثم أمرهم أن يتعودوا أن يتعودوا من عذاب قبل. ما بقى جماعة في بالهم àti yẹjú káìfà nùsọ́lì sọ́lá tàbí ọ̀ káìfà tẹ̀tà sọ́tà. Níbi báyìí, ọwọ́ akọ́ méjèèjì pọ̀, bóò láti kí sọ́lá tọ̀tọ̀sọ́, bóò láti kí sàdúrà. Ọlẹ́ ìgbà yà ní sọ́lá sọ́lá ń pa àwọn mùsùlùmí láti àníyàn tàwọn wà rú mi ní àjáde. Àjọ àtàjì rẹ̀. ìgbà ọlọ́run ni àwọn olùkàmí ń hábà rẹ̀ kọ̀. ọlọ́run àwọn wá sọ̀rọ̀ ibi àtàrí bá ti sàgbà rẹ̀. hadith abdullahi bin amr ibn ismail. رضي الله عنهما قال لما خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم نودي إن صلاة جامعة. أي. wọ́n nígbà tí tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ lásìkò ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àdìsọ́lá tí mo lẹ ọ̀rọ̀ ojú bẹ́ẹ̀. Wọ́n pè wọ́n ṣùgbọ́n kí ìdí bá ti ma ń pè wọ́n tá a máa ń pè wọ́n yẹn. ti ni wọ́n ti pè wọ́n, òun náà ní asọ́lá tuta mìíràn. Asọ́lá tuta mìíràn. Ìdùnnà sọ́lá tuta mìíràn. Wọ́n ti pè wọ́n yẹn. Alùpùpù àti ìwọ́n lọ sí wọ́n sọ̀rọ̀ yẹn. Àwọn àgbàdo ti fún un. irun mi yàtọ̀ fún òní o kò sí fún ọ̀rọ̀ yìí di méjèèjì lẹ́yìn ìpínlẹ̀ wọn mọ̀ dé kò sí tẹ̀síwájú ìṣọ́rọ̀ lẹ́yìn ìgbà tó bá ti sáwùn tán tí wọ́n ti máa bá a mọ̀ gbogbo eléyìí ni a ti wà lábẹ́ fáńsálà yìí kó láti fún un. hadith abdullahi bin abbas bin kúrò. anáró kọ́ خطفت الشمس على أحد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله فصلى رسول الله صلى الله عليه وسلم الناس معه. wọ́n ní àlóòrùn kú jù lásìkò ìṣẹ́ ọlọ́run ìṣẹ́ ọlọ́run kẹwàá àwọn ẹlẹ́wà pẹ̀lú àkọ́mọ̀ kí yá mọ́ tọ̀wé la nípa mi súra ti bẹ́kọ̀. ọkà èyí tí ń sọ pé gùn yàn fẹ́ sàlàyé bó ṣe gùn tó ó dúró pẹ́ tó tún kí ẹ lè rí pé bá kọ́rọ́. túmọ̀ ọlọ́kà àti

Àkọ́mọ̀ kìyàmà tọ̀wé ìlà. Ọba ọlọ́run pẹ́ gan. Àwọn àdúrà ní kìyàmà ní. Mọ́kọ̀ tó tàlá ọkọ. Túmọ̀ rọ́kà rúkú àná. Ọdún rúkú tó gún mẹ́rin. Àwọn àdúrà rúkú ẹ̀. Wọ́n ní ọ̀tọ́ rúkú alákọ̀tọ̀ yẹn. Túmọ̀ rọ́kà. Pàtó wa gbọ́ ní. Àkọ́mọ̀ kìyàmà tọ̀wé ìlà. Àwọn àdúrà tó pẹ́. Àwọn àdúrà ní kìyàmà ní àwọn. Ẹ òun ní òtó do alákọ̀tọ̀. Túmọ̀ rọ́kà rúkú àná tọ̀wé ìlà. Àwọn àdúrà padà rúkú tó gún. Àwọn àdúrà rúkú ẹ̀ àwọn. Ẹ kò tó rúkú dàlá rọ̀kọ̀. Túmọ̀ rọ́kà láìlẹ ògbórí láìlẹ wà fọlẹ kálẹ yóò kó lórí òun báyìí ọkọdé tajà láti ṣàmùsù ọrùn yẹn ti ṣe kéde ọ̀rọ̀ ìṣẹ̀yà. Àkọ́lá iná ṣàmùsù wà ní kọ́mọ̀rọ̀ àyàtá ní àyà ti là. Yóò yí ta ta lókè náà ní ọrùn àbọ̀tún fámi àmì méjì láàmì ọlọ́run. Láyé ti fa ni mọ́ Ẹ bá ti rí títẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ ẹ̀sán rẹ̀ sí ọlọ́run. Wọ́n nílò sí sí ọlọ́run. Tàbẹ́ wà ní tàṣẹ́ A máa rí níbi tó ti ń kí òkú wa tó ń gbá kìíní kan mú gbà tó kí òun lè fẹ́kù wa. A lè tó mú kẹ̀kẹ́. A tó á rí tó ṣe pé bí kí ọmọ ajá nǹkan báyìí, ó ti bẹ́ẹ̀. Ìdíjọ́ náà níbẹ̀ ìgbọ́nrán àlùjẹ́mẹ̀. Àbẹ̀ kan wá sí tẹlifíṣàn àwòrán àlùjẹ́mẹ̀ wọn àbẹ̀ ní báyìí. Òǹkúdà, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní já òǹkúdù. Òǹkúdù ni kíní bí inú ọ̀pẹ rẹ̀. Kíní inú ọ̀pẹ tí máa ń dì bọ́rọ̀ gidi kẹrà yìí. Irú àwọn dàbíkù tó dùn bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní já sọ́wọ́ sí já sọ́wọ́ báyìí. Ó ní sọ́bẹ̀ ìṣẹ́ pé mo gba fúnfẹ́ yẹ́yẹ́ ni, ẹ jẹnu rẹ̀ títí táyọ̀ fi ní jayé mọ́, mo sì ní ìta. Mo sọ rí náà. Ọlám àrọ̀ kàlẹ̀yàwó ìmọ́ntọ̀rọ̀ pàtàkì. Ẹ mo rí náà, ní ìwá rí nǹkankan tó dàbí rẹ̀ lélù tó burú tó wú ní ìfìrí nǹkan tí mo rí tó burú tó náà. Wọ́n rí káwọn tó pọ̀ jù ní obìnrin ni wọ́n. Wọ́n lè lòdì jọlọ tí láwọn obìnrin fi jẹ́ ẹni nẹ́bẹ̀. Bí kú orí hìn náà. Wọ́n ní nítorí pé wọ́n máa ń ṣe kékeré. Mẹ́sí wọ́n sàì mórí sọ́lọ́run. Òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni wọ́n ò mórí ọkọ ni. Dáadáa tí ìyẹn bá ṣe fún ọ, wọ́n máa ń fojú parẹ́. Tọ́ bá ṣe dáadáa fún kan náà àwọn obìnrin fún gbogbo ọjọ́ ayé. Tọ́ wá rí nǹkankan lọ́dọ̀ rẹ tí ò fẹ́. Yóò ní ìróore kankan lára ẹ̀rí láyé. Mo dáwọn obìnrin máa fi pọ̀ lọ lẹ́nu. Gbogbo àwọn ilé ìdíbá ń túnmọ̀ ní sọ nípa ìṣẹ̀lẹ̀ ńlá. Èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ sọ́lá tó kò ìṣèjì bẹ́ẹ̀ ní ẹ̀rọ ló sọlá sọlá ló ti rá lè sẹ́nà lórí náà nígbà tí wọ́n fẹ́ òun náà. ilé ilé rè àti mo fẹ́ kí lè máa mú kó o sì bá ti sọ̀rọ̀ nígbà tí kò sóri lọ́ba ti fi ní ọ̀sẹ̀ lọ́ba tẹ̀lé wọ́n fẹ́ kí lè máa mú wọn bá ti sọ̀rọ̀ tí kò sóri ìṣàmù nígbà tí wọ́n bá tẹ̀lé. مگر دې مولا نه یو ځای Rodrigo Santana Nakamo sirri kan jẹ́ àmìyanu kánàbí sọlọ́lọ́wọ́ àléhìí wà áléhìí wà sọ̀rọ̀. Hádìrí báwọn fẹ́ kí àyè wọ́n dẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn. Hadith jáde rò bí. رضي الله عنه قال خطبت الشمس على أهل رسول الله صلى الله عليه وسلم يوم شديد الحر àti ìyàwó mi lọ́dọ̀ tẹ̀lé ṣẹ̀dí ìdílé àbúrò ọ̀run kúnjú lásìkò ìdíje ọlọ́run sọ̀rọ̀ àrùn ọ̀lá ní ọjọ́ tí oòrùn yẹn ní agbára. Òjíṣẹ́ ọlọ́run kí n bá wọn sàdé rẹ̀. Ọ̀pọ̀ àwọn ẹ̀rù. Yẹ́sẹ̀ rúnẹ̀. Níbi fáwọn sàdé bẹ̀rẹ̀ sí ní wólulẹ̀, wọ́n tún wólulẹ̀. Ọba rùkú, ó tún náà ó tún gbórí ní òkú ó tún fàyẹ̀ lẹ́nu ó tún rùkú lẹ́ẹ̀kejì ó tún fàágú ńgbò pé ó tún gbórí ó tún fàágú mẹ́ẹ̀nà lẹ́yìn ìgbà yẹn wá forí kalẹ̀ méjì Nígbà wá dìde ó ṣe rú bẹ́yẹn náà inú kó ṣe ṣe ń bí ìtàkọ́kọ́. Ilé ìjẹ ìkẹ̀dẹ́ láàmọ́lẹ̀ fún mádàrúmọ́ lójú. Onírúkú yẹn jẹ́ mẹ́rin. Ìfúnríkẹlẹ̀ náà jẹ́ kí ni ọjọ́ mẹ́rin ẹ̀rí bí wàá fi ń ba bọ̀ mẹ́rin. tó mọ̀ kọ́ la wàá fi ń ba bọ̀ mẹ́rin yẹn ó sì fi lákọ̀ọ́kọ́ ike ohun tí wọ́n ń wó lulẹ̀ lé lórí ọlọ́ọ̀rùkú ọ̀rọ̀ ẹ̀kọ́ ó tó dìde padà ó tún lọ rùkú lẹ́yìn ìgbà yẹn ọlọ́ọ̀rùkú kẹlẹ̀ níbi kẹlẹ̀ pé òkú méjì lórí kẹlẹ̀ méjì ó tún ti rí alákàlẹ̀ kẹlẹ̀ ọjọ́ òkú mẹ́rin lórí kẹlẹ̀ mẹ́rin lẹ́yìn ìgbà yẹn wá sọ báyìí ṣe é tùwàlẹ̀júnàhù ó ní gbogbo nǹkan pátá òun ni wọ́n fi hàn tó fẹ́ fẹ́ padà wọ ọ̀nà rẹ̀ bàbá yá àlùjẹ́nà wọ́n fi hàn débi pé tí wọ́n bí gbámúnú rẹ̀ ihun tí yẹn lè já nínú èso bá já wá ìbágbà mọ́

Yẹjọ́rò. Yẹjọ́rò ó gbà owó ìlẹ̀. Ẹ̀ ó ní mo tún wá rí ẹni tó ń pè ní Àbáṣù Mọ́mọ́ ni tó rúkọ rẹ̀ ń jẹ́ Àmàrà Àbìmáàlì. Yẹjọ́rò ló pọ̀ sí bàbá. Ó tó tí ẹ̀ náà ráyẹ̀ òun náà ń wọ káàkiri nínú náà mórí yẹn náà. Àti fáwọn yẹn Ìjíjẹ́ ọlọ́run ni ẹ máa sọ̀rọ̀ ẹ̀mọ́ ìsọkúsọ ni kí ọ̀rọ̀ àdọ̀sùnfà tí mọ́lẹ̀ wọn kú sí tẹ́sọ pé ẹ̀fẹ́dòrú àmóhùndọ̀sán àìsẹ́ máa ń sọ pé ọ̀rọ̀ àdọ̀sùnfà ń jà tẹ́ máa ń wí ní. Àbí méjì ni wọ́n nínú àmì ọlọ́run ọba lórí kò mú lórí kò mú mọ́. Ọlọ́run fi àwọn àmì nìyí fi hàn yìí ni ọ̀sọ́lú tó níbẹ̀ tọ́bí ti ṣẹlẹ̀ ẹ̀kírùn ni títí tí ó fi kíyà ọba ti ṣẹlẹ̀ ẹ̀kírùn ni títí ó fi kíyà mo tẹ́lẹ̀ yìí ti lé sí ọ̀hún ẹ̀lú pé yóò tá ní ọ̀sán láàkálá ń tó ní ó fi yàtọ̀ táwọn ti tẹ́lẹ̀ nípa ohun tọ́lọ́ wọn bá ní nígbà tó ti sọ látọ̀ سهر النبي صلى الله عليه وسلم في صلاة الكسوف بقراءته فإذا فرض من قراءته كبر. Àtiwà lórí kẹ́kẹ́ àbúrò láti fi sọ́lá fẹ́ lọ́sọ̀. Kí wọ́n wá sí sókè wọ́n èké jẹ́jẹ́. Wọ́n lábẹ́rẹ́ sọ́lá àtàlá ń kí wọ́n yẹn sókè sọ́lá fẹ́ lọ́sọ̀ òkè òṣòro bàtọ́ wá parí kéwù yẹn kàbdá ọ̀sì aláàbàtà ọ̀fì ẹgbẹ́ ayé láti ṣe aláàbà tó yọ ọ̀ká ti rù tó wílẹ̀ ayé rẹ̀ yẹn ọ̀yà. Ọlá sẹ́mi aláwọ̀ ìmọ̀ ìsámi. Ó tó ń fẹ́kẹ́ ní orùkú, ó gbọ́rí ní orùkú ọ̀tọ̀ fẹ́kẹ́ ní aláwọ̀ ìmọ̀ ìsámi dá. Rọ́pàá ní ọlọ́ta ìsámi. Rọ́pàá ní ọlọ́ta ìsámi. Túnmọ̀ yóò áwùdó lè kèrọ àtàkì Irú bá ti ń sàlàyé ni ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kákíwù yẹn lọ́dún sọ̀lá tó kọ̀ tó ọjọ́ òkú mẹ́rin nínú rákà méjì ìlú ìṣẹ̀lẹ̀ méjì. Nínú àwọn sọ̀lá tó pàtó wọ́ nínú sọ̀lá tó méjì kọ̀. Ìrun sí àfi wá omi. Ìrun sí àfi ní sọ̀lá tó méjì tí ọ̀dà bá dá ní ẹ̀mú gbogbo ẹ̀ gbóná gírígírí. àwọn ẹni ọlọ́run wọ́n ti lè dé lé pẹ́kọ́ọ̀dù kẹlẹ́kàn ní gbọ́dọ̀ kàn ojú lẹ́kàn onírọ̀. aláàbá àti ìjọ orí ẹsẹ̀ yẹn tí wọ́n mú olóògì ní ààyè tó ń gun lódó. àwọn tó ń ti ọ̀rẹ́ ọ̀rẹ́ kílé kọ́ rẹ̀ àgbàdo ti gbóná tẹ́ wọ́n kàn ju ìjàpá sí náà kéde wá àwọn ilé ìlú ní ẹwà ní kí wọn ṣáájú pé ẹ̀yìn fẹ́ wó ojú òkúta lẹ́sìn òní rọ àfihàn òní ìtọ́jú ọ̀fẹ́ ọ̀rọ̀ tí wọn bóde sí káwọn lọ sí wọn. àníbi sọlá sọlá àbẹ̀wò ní àníbi sọlá ìmọ̀ àníbi sọlá sọlá ọjà ayé rẹ̀ títí ọlọ́run lọ́sọ̀ rẹ̀ fún wa. wọ́n sọ fáwọn ọ̀dọ́ rẹ̀ yìí pé ẹ padà nítorí fọlọ́run ti rọ̀ ju fún tẹ̀lẹ́ lómi ìtọ́yàtọ̀ sí àwọn kòkòrò ti bẹ lọ́run ju jójú sọ ọ̀daràn máa ṣáájú èèyàn arẹ́pọ̀dà rẹ̀lẹ́ arigbó níbi ìlọ́sọ́dọ̀ ọba dẹ́dà ojú pẹ́ ẹ̀tẹ́ ọ̀rọ̀ òṣù ìrẹ́ kan nílọ adéjọ́gbẹ́lẹ́ fún sẹ́ẹ̀dì lọ sọ̀rí. àṣùbáwò àná rẹ̀sílá lọ ìṣẹ̀lọ́lọ́ àrẹ ìwọ̀sọ́lá kọ́rọ̀dà ìlà ìmọ̀sọ́lá ìṣẹ́sì. adéjọ́gbẹ́lẹ́ àtọ́lá ń jáde lọ sí pápá irú ìta tí máa ń kí ìdìyàn ọlọ́sọ̀rọ̀ omi lọ́dọ̀ ọba dẹ́dà. wà á náwó lámọ̀ ìtẹ́gbàlà lè kí bìlàtà wàhágbọ́là ìgbà àwọn. wọ́n ní àdúgbò àmì ìfọ̀lá ọ̀sọ̀lá tó bá fẹ́ fàdúà nígbà tó bá lọ sí ìsìnkọ́ yẹn ó máa kọ́ mi là kíbla ó sì máa yí agbádá rẹ̀ fún mi. irú kíní sì máa ń dàbúra àwọn afẹ́ kí jímọ̀ rẹ̀. ẹ mọ̀ pé bí ìyẹn ó níbi téèyàn dé bọ́tẹ̀sì ìyẹn àfọ̀jẹ́ yìí ìtumọ̀ níyàwó ìyẹn àfọ̀jẹ́ yìí wọ́n ní bá ẹ̀mẹ̀tàkọ́tọ́lá láti máa sọ fún ọmọ adára pé bí ṣe sí wá sí wa ọ̀dá ìyá ọlọ́mọba ni yí ipò ọpẹ́ ìlà ó ti ṣe gbogbo oṣù. حديث مريض من حديث ابن هشام اسحق بن عبد الله بن سنان عن ابيه عن عبد الله بن عباس عن صلاه رسول الله بالاستسقاء قال خرج رسول الله صلى الله عليه وسلم متغسلا قال النبي صلى الله عليه وسلم jáde nígbà mo béèrè pé bó ló ti kírun àwọn wa omi lọ́dọ̀ ọba dẹ́dà wọ́n jáde lẹ́ni tọ́nẹ́ra rẹ̀ ní pọ́ńtà òṣìṣẹ́ ọlọ́run ti di ẹni tó kò jẹ́ kékeré. mọ̀tàwádìí hàn. ó rẹra rẹ̀ lẹ́yìn tẹríba ó tẹríba fọlọ́. mọ̀tàkárì hàn. ó ń jù rẹ̀ bẹ̀ sọlọ́ ọwọ́ àjọkọ̀ sórí mímbà rẹ̀ kótóbá sàkún háàbì yìí òṣèrú kútúbà ayíntẹ́ máa ń tè yìí ìwórí mímbà rẹ̀ tó wà ẹ̀kọ́ yẹ gbogbo àdúrà ní sàǹtì ó ń jí rẹ̀ tọ́lọ́ ní ti aláhà àjọ ọwọ́ tí wọ́n rákà rí tọ́ báyìí ní ìṣẹ́ òtijọ́ yóò àti bẹ́ẹ̀ sí kí ìbílẹ̀ ti kí sọ́lá sọ́lé kẹ́lí àsọ̀lá sọ́lé kọ́ ìsìn kọ́ yàní kẹ́lí àtú sọ́lá ti lẹ́yìn ẹ̀yìn tọ́lá ti mú yàrá Abdullahi ibn Zayd al-Mazani yaqul خرج رسول الله صلى الله عليه وسلم إلى المصلى. أنا صلى الله عليه وسلم جاء له سبعة قدر قالوا إلى الله بعدنا. فحول رداءه من استقبال القبلة. حين استقبال كم من جمع استقبال. فقلت له حول رداءه وجه يا بدر حين استقبال القبلة نبغى نتكلم فقط إلى القبلة. الحاج في حديثه وبدأ قبل الخطبة ìwọ́n lọ́kọ́kọ́ tí kò tó ṣe kó tó bá. ọwọ́ akọ̀jọba kíbla ọwọ́ àtàkùn àtàkùn. báàdì tó ní yọ báàdà sọ̀lá alùpùpù báàdà alùpùpù hàn ìṣẹ̀fìbàdà kíbla wọ́n tó a ẹ̀dígẹ́tì àwọn akẹ́kọ̀ọ́ sáńgbà yìí. ọ̀sẹ̀ ní tí ò ní lọ́kọ́ dàgbà àwọn ọmọkéèkì bá a ti máa lọ yìí àtòbí àwọn ẹrú ní ọ̀lọ́ àti ìsọ̀rí àwọn tó ní àmẹ́rin sí àjọ àmàlà láti rí. Ánàbù máa ń lọ jọ lọ́wọ́ àárẹ̀. Ọ̀rọ̀ àbáyọ̀ ní ìṣẹ́lọ́gbà wọlé ìwọ̀sánlá láyé ìfà òun yẹ̀dá èsì níbi táàdùn sọ́lá fẹ́ sọ̀rọ̀ omi lọ́dọ̀ ọba àtẹ́dà yọ gbọ́wọ́ sókè fíofíò. فإنه يلبى حتى يرى بياض الشيء أيوه أنا صلى الله عليه وسلم أقول يسوكي تاسيري بياض الشيء funfun abíyá rẹ̀ lọ́gbọ̀ ọdún èdè òbí rẹ̀. Ẹ̀rí omi ẹ̀dọ́ fẹ́ sí ìyàwó làásì sàdúà gbọ́ sókè lórí pé ń gbọ́dọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé o gbà ìlọ́lọ́wọ́ dọ̀dọ̀ bí náà wá ẹ̀rọ òkè.

ọlọ́run wà gbogbo àyè àà ọ̀ sí wáyàwó rẹ̀ síwájú ọmọ pé èèyàn báyìí ni ọ̀n bí tọ́rọ̀ rẹ̀ bá dé ogun rẹ̀ wá ó sì ṣé yẹn rẹ̀ ó sì dáadáa sí àwọn bẹ́ẹ̀ ọmọ bí tọ́rọ̀ ọmọ ń pa ọlọ́run rárá rárá tí ọlọ́run ọlọ́run ó sì rẹ̀ fún òun àwọn kan ló sí Muawiya al-Hakam as-Sulami radiyallahu anhu ọ̀fẹ́ súnlẹ̀ níbi orí ẹ̀rọ mẹ́rin gẹ́gẹ́ bá náà níbi ìmú àìnàlá láìjáre àìnàlá bẹ̀rẹ̀ ọlọ́run wà ọkọ̀ bẹ̀rẹ̀ pé ká nínú àà wọn mọ̀ dáadáa òjíṣẹ́ ọlọ́run yẹn lọ́ọ̀dọ́ ọlọ́run wọ́n àà tipẹ́tipẹ́ mo wá lọ́lọ́run wọ́n òkè lọ́lọ́run wọ́n àà ah! òjíṣẹ́ ọlọ́run àà fẹ́kẹ̀ hà lọ́ọ̀ súnlẹ̀ fa ìnà hà mọ́kùnrin náà ọ̀rẹ́ lẹ́yìn ó ní gbàgbọ́ lónìí. àtàwọn aláìní gbàgbọ́ làwọn tí wọ́n sọ pọ́lọ́ ń wà ní gbogbo ayé òfin ní tíra kí àtẹ́rà ló ń gbọ́dọ̀ sàwájú ìsàfẹ́fà tí wọ́n kọ́ sí àlàáfíà tó rọ̀ sílà ó yẹ kó pé ní tó dọ́là àlùmọ̀tìlà àti ọ̀lọ́lọ́run yẹn àti dáadáa àti lè rí nínú ẹ̀ yẹn tó jẹ́ pé tẹ́lá kan náà àfáà sálà pẹ́pẹ́ kò sí lẹ́yìn òṣèrè lórí òní kí ẹgbẹ́ ẹ̀sẹ̀ nípa bá pọ̀ jù dáadáa lọ ẹni ní ẹ tó ti يعني الموازنة هذا السلف يقول سيدي يقول هو العلامة الصحاوي رحمه الله ترى كان ننطق العقيدة الصحاوية كان جزء الله وقال عن الدنيا وصفات الله قل لا تحويه الجهاد شو مطلوب يوم وعزيه قول لن تبعجي ثلاثة sókè náà bẹ̀rẹ̀ sókè náà wà bẹ̀rẹ̀ tó ibi yẹn níbi gbogbo sílà tó bá tẹ̀lé ká má máa dá tẹ́lá kà ó níbi kó wo kí ni ìtumọ̀ táwọn àfa àkàlà ti tán dé fún àwọn àlàyé ọ̀rọ̀ yẹn tó fi ní sí ìtú. sọ̀rọ̀ bí bá rí wọn ọba ẹni jẹ́ ẹjọ́ tó sálábí lẹ́yìn kí láàbí àgbọ̀n nínú àjò sàjì náà ẹwà lọ wá sílẹ̀ àwọn tààlì kọ́ta àwọn ìlànà lórí rẹ̀. Ìjọba máa ń gbá ọ̀rọ̀ àti ìdàmọ̀ lọ. Á! Nílẹ̀ ìbá jáde látọ̀dọ̀ apá àwọn àṣà ìdíje. Lókùn bàbá mi ò ké máa wà nínú àwọn jihad. Ẹ̀sìn bàbá ń sọ̀rọ̀ jihad. A sọ pé àmọ́, Khalif, Yẹ̀mí, Shimal, Paul àti Tah. Bí wọ́n wá ní jihad kù. Ogbó ti há tún lẹ́mì àwá ní òsì níbi ààrùn díẹ̀. Ìgbẹ̀tọ́ bá ti pé wọ́n gbà lérò pé ó kè náà bẹ̀ẹ̀bẹ̀ káàkàtọ̀ rẹ̀. Nípa àwọn ọ̀rọ̀ jihadu tí wọ́n sọ. Tòtòrí bẹ́ẹ̀ kákìyèsí dáadáa. Kákìyèsí. Wọ́n lálẹ́ sọ̀rọ̀ àtọ̀lá tí wọ́n bá sàtọ̀ bàyá lọ ìbùkọ́ yọ̀ ọ́nà nígbà tí bá ń bẹ فكان أنس مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم استسقى فأشار بصهر خفائه إلى السماء ها wọ́n ní méjì máa ń ṣe ìrìn àjò ìgbé ńgbà tí wọ́n jù báyìí èwo ni sáàrù èwo ni bá tìnà nínú ọwọ́ wa ẹ̀ ọ́ ẹ̀tìrí bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ sọ̀bàdẹ́dà ọ̀tẹ̀ sísánmà wọ́n ní bá tẹ́sí ìṣẹ̀lẹ̀ ìrìn عبد الله بن زيد أن استسقى wọ́n lọ sọ̀rọ̀ bí lọ́dọ̀ ọba méjèèjì náà ló mú ṣe pé wájú nìkan sọ òun mú òun fi òmókè òfin sálẹ̀ ọ̀tútù bí hálù rẹ̀ lẹ́nu. ọ̀lábàá àlá àti tèmi nígbà tí ọ̀wá rọrùn fún láti gbókè sí sálẹ̀ ọlọ́padà wá ìyàní kọ́lábàá àlá àti tèmi ọwá yìí kò sí kíkà rẹ̀ látàrí ṣéǹjì ìgbìyànjú. Adébìjáde òfin torí ẹ̀ka pàmì. Ọ̀ náà. Àwọn tí ń sun fún wọ́n bá nẹ́bí bàbá ojú ọmọ arọ. Gẹ̀ẹ́sán ó ti jẹ́ Gẹ̀ẹ́sán Mùgí Ìsá, ọlọ́run rọ̀jò fún wa Mùgí Ìsá tó dùnkúrò àánú Màrí Àrí. Èyí jọ máa lọ tìrìtìrì fún wa. Màrí Àrí tí ó sì jẹ́ òjò tí ó sáǹfà nílẹ̀ tí ó wúlò tí ó jẹ́ ìjọ jáde. Nẹ́ẹ̀mì àti lójú ọdún tó sáǹfààní rẹ̀ ọ̀dọ́ ọmọ nìní lára ájìlá ọjẹ́ kíákíá ó sì bá pẹ̀lú. wọ́n náà débi ìwé àjọ àyè báyìí fa àtúbà kọ̀ọ̀kẹ́ àlejò mo sàmá mo sì ti fi ẹ̀sùn tó gbogbo sọ́mẹ́lẹ̀ kan láti rẹ̀. kí a lẹ́fà yọ pẹ̀lú ilé yìí ní ogun ẹ̀ bá ń jẹ́rù. gbà mí ọ̀ sàtọ́ àná gbà mí ọ̀ mi ò àwọn eléyìí ti àjọ àlàfẹ́ lé àdéhùn àwọn ọmọ mi إذا تلقى قال اللهم اكفي عبادك وبهائمك وانشر رحمتك واحيي بلدك الميت ولا ننسى الله تعالى ما بين صوت الله وبعدها يقول الله فان رجو فان وإداء له وفحيمك أتعمل له وانشر رحمتك ìkẹ́rẹ̀ láǹtẹ̀ẹ́ká ilẹ̀ rẹ̀ èyí tó ti kú ọlọ́mbà ní jì ẹ̀rì pàmílẹ̀ ọ̀já sírun àdúrà rẹ̀ ọmọ ẹ̀kọ́ lè jádọ àdáadáa sí àdífà ń sàmì ìtàn rẹ̀. àwọn yẹn lọ kí gbàgbégbà mi àìrọ̀ òjò lọ bá nẹ́bí sọ̀lá rẹ̀ sọ́lá. ọba ní kan lọ gbé nígbà rí wa ọgbẹ́ síbi pápá. ó sọ̀rọ̀ káàkiri fáwọn èèyàn ọjọ́ tó máa jáde láti lọ kẹ́wọ̀n. فخرج رسول الله صلى الله عليه وسلم حين بدا حاجب الشمس ادم صلى الله عليه وسلم jáde nígbà tó rùn ti yọ dáadáa akhraja ala al-minbar ó jókòó sórí minbar ó ti Allahu akbar ó dúpẹ́ fọ́lọ́run ó wá sọ láyé pé ṣàkàwùtù ẹ̀yin ń pariwo ọ̀dá èyí tó da yín nílẹ̀ yìí wàtí fọ́ọ̀rì mọ́tọ̀rí àti bójú òtò tètè rọ̀ lásìkò tayọ fara. Aláwọn ti parí láti ẹ̀kẹ́ ẹ̀fẹ́ wọn. Aláwọn sọ alùkáàrí ní fún wọn gbàdúrà yìí. Aláwọn arúgbẹ́ ẹ̀fẹ́ alhamdulillah alamin arrahman arrahim. Malik yawmiddin. La ilaha illallah. Àníkọ̀ sẹ́ni tó lẹ́tọ̀ sí jọ sí lóòdó àti Allah ni wọ́n bá fẹ́ ní òṣè. Allahumma anta la ilaha illa anta al-Ghaniyyu wa antal al-Fuqara. Ìwọ náà wà ní ọ̀sẹ̀ tí yẹn lè lẹ́ta àti ìsìnmọ́ jù wọ́n náà lọ tó lẹ́tọ̀ sí jọ sí. Abọ̀rọ̀ ní ẹ́ tálákàlà wa. Àwọn àjọ àdáṣe yẹn ni ojú ọlọ́run sọ̀kalẹ̀ fún wa ọ̀bàlá àgbà jílà fi. ní wọ́n tó bá sọ̀ kalẹ̀ yọ jágbára fún wa tó dẹ̀ tó wa dàsùkù tí ó pẹ́. ọwọ́ agbọ́wọ́ sókè. ó fi ẹ̀fín gbé lọ díẹ̀ díẹ̀ ọwọ́ agbé sókè kọjẹ ogbóńgà ń gbé sókè tààfírí bàyá ibùtọ̀ yìí funfun àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́ abíyá rẹ̀ funfun abíyá rẹ̀ Àkọ́lábà àkọ́lá ìdá àbò. Ẹ o, ọ wá chíǹjì agbádá rẹ̀ yẹn. Lẹ́bi tó sì gbọ́wọ́ sókè. Wọ́n tó wá kọjú dáwọn èèyàn. Wọ́n sọ kalẹ̀, ó kí wọn rákà méjì. Báyìí ní Ethiopia yìí tí ìyí asọ́kú àti sísà dùà ọ̀sájú sọ láàrin ìlà. Ẹ̀dìgẹ́gì lẹ́yìn ọ̀sájú sọ láàrin ìlà. À ń sára lọ́wọ́ sàárá Fàrọ́ àdáté ọ̀bára ọ̀pọ̀. Tọ́, bọ́lọ́run ṣe ní ká súnjọ kójọ ni ẹ. Ẹ̀súnjọ sáàrá, ó sì tẹ́ ti mọ́. Bójò ti rọ̀ ni ẹ pẹ̀lú ọ̀ǹda ọlọ́run. Àlẹ́lẹ́ sọ láàá sálọ́ lè wà mọ́sálásí mọ́ tágbàrá fi ń sàn gidigidi. Ìgbà tó wá sí kálukú padà lọ́lé. níbi àà ẹ̀yìn lẹ́sọ pé ìrójò àdébì bẹ lọ́wọ́ òjò tán àgbàrá sì fẹ́ lọ kálukú bá ń sáré lọ òjíṣẹ́ ọlọ́run wá gbọ́ tó fi di wípé èrì òjíṣẹ́ ọlọ́run hẹ̀ tà abẹ́ fún ìyẹn yìí rẹ̀ fojú ó bá ń sá lọ fún gbogbo ọlọ́run lórí wà á ní Abdullahi wa rasuluhu ibi dẹni ẹ̀rọ ọlọ́run níbi bí jẹ́ nǹkankan òjíṣẹ́ rẹ̀ ni wọ́n jẹ́ أنس مالك رضي الله عنه في قال سلا أنزا كفر الله تعالى من قوله أن رجلا دخل المسجد يوم الجمعة من باب هذا نحو دار للقضاء قال أخوي كمان أول مرة لأنه أنا كنت أنظر لدار القضاء ورسول الله صلى الله عليه وسلم قائم يسمع أنا بدأ أن تكتب على أمامي Ẹ ọkùnrin yẹn fèsì òjíṣẹ́ ọlọ́run tó dúró. Ó nílò òjíṣẹ́ ọlọ́run. Dúkìá ti parẹ́. Gbogbo ọ̀nà àlè lọ bí láń lọ mọ́. Torí bẹ̀ bá abẹ́ lọ́run kọ́lọ́run máa rọ̀jò fún wa bó ti tí ọlọ́run ti gbọ́wọ́ rẹ̀ méjèèjì sókè ní à ọwá sọba ìfẹ́ ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa ọlọ́run rọ̀jò fún wa Anas bin Malik sọba ìfẹ́ ó ní sẹ́ rí ńgbà tánà sọ látàlá rí ńgbà tó àyẹ̀kọ̀ kẹ́sì sójú kan sámàrà bí tó lọ wàmọ́ báyìí náà wà báyìí náà sálí ẹ̀yìn ní báyìí kódà kò sí kùrùkùrù lójú ọjọ́ bẹ́ẹ̀dẹ̀ ni kò sí láàrin òrùlé àti lé àwọn ilé kẹ̀kẹ́ kò sí kẹ̀kẹ́ tó díwa gbogbo ẹni gbangba lọ nígbà tó ní gbàgbà ẹ̀. ọ̀la pàtọ́là àti níwà rán èyí sàhábà tù nítorí rọ́ọ̀sì. a ò sì jẹ́ rọ́ọ̀sì bò wá ní nísìlò tó rò sí i ó ní bó ṣe di wípé lẹ́yìn rẹ̀ báyìí ẹ̀sùjò kankan ṣe kí ni bó ṣe yọ nìyẹn ó dàbí tóró ìyẹn ni pé ẹ̀sùjò yẹn ó tóbi gan. sàmọ́ àwọn ti jẹ́ ìgbà tó ti pẹ́ sùjò yẹn wá dé sámà ìtàṣàrà ọkàn fún káàdì ọwọ́ abẹ́rẹ́ fi rọ̀. Ah, orí ọlọ́run máa lọ gọ́ọ̀bù bẹ̀rẹ̀ bá lè máa rí nǹkan wò dáadáa fa ó ti jẹ́ ìtakùtà yìí nígbà ọ̀ ó ní ló fi ọlọ́run ọba búra àti ẹ̀rí òrùn fún sétan odidi ọjọ́ mẹ́fà ọ̀rọ̀ rẹ̀ òjò sàárọ̀ rẹ̀. Fẹ̀lì Jọmọ̀, nígbà tó wá di Jọmọ̀ àmì, ọkùnrin àti tó tọ́nu ẹ̀nà ẹ̀wọ̀ lé nìyà. Ìmọ̀ yá tó bò, jíjọ́ ọlọ́run náà ń ṣe kútúbà ó ní ìròyìn títí ọlọ́run irun tó wí ní ìjẹjọ ti parẹ́ náà lọ síbi oko wa mọ́ yèmùsíkò ha aná bá a bẹ́ lọ́wọ́ òjò yìí ti tó kọ́lọ̀ bá a dájú ìjọ ọlọ́run bá túbọ̀ sókè bíi ti jẹjọ ọba tó pé wọ̀lá aláìnà ọlọ́run àyíká wa ní sí ọ̀rọ̀ sọ́dọ̀ wa bí Ọdí jẹ́ Allahumma ìwọ ọlọ́run, alálẹ́ àkámi, jámù akáma. Ọlọ́run máa bá ní rọ òjò yìí sí àwọn àkámi, àwọn òkè, wọ̀n zìrábì àtàwọn bí tí omi lè dó sí wọ̀bọ̀ tó nílẹ̀ áódíyà àti àwọn ọnú wọ̀mọ̀nà bí ti ṣájárì ibi táwọn ọdí láti máa ń wù tí wọ́n ní ìdí ẹ̀ bẹ̀rẹ̀ ọba ọ̀rọ̀ jù sí ó ní fa ákìlẹ̀ àìsí bó ṣe di kí òjò yẹn stop nìyẹn ìṣàm láti bẹ̀rẹ̀ sí rìn nú oòrùn nìyẹn kọ́lá ṣẹ̀rí ó ní mo bí ánà sí gbà ó wà rọ́jù àwọn náà ló tún wá ní sí gbogbo ẹni ọlọ́run rọ ọlọ́run dákun bá ní eh, bá ní káwé òrókò láàrin wa kọ́rọ̀ síbi tí ó tún wúlò sí àdúrà ní kì í ṣe rò kì í ṣe dandan ní kọ́ jẹ́ rò hadith ọ̀rọ̀ ìrù mọ́lá abi laham ani abi laham anazọrọ arọ́sùn ọmọ ìṣẹ̀lá rẹ̀ sílọ́ yẹ̀sẹ̀sẹ̀ àwọn mọ́kùnrin yẹ̀dẹ̀rún olórí òjísà lọ́sùn láàrín ní àjárí ẹ̀zẹ̀ tí ń tọrọ òjò lọ́dọ̀ ọba dẹ́dà ọ̀wà mọ́kùnrin àwọn ìkàpá yìí yẹ̀dì ọ̀rọ̀ ọwọ́ mú àtẹ́lẹwọ́ rẹ̀ ọjà àbójú láì ọgbẹ́ ìṣojú láì lẹ́ni tí ń ṣàdúà ọbẹ̀ tó gbogbo àwọn ilé àdúà sáàbì kìí ṣe sọ̀lá hadith ń ṣàmì fún rẹ̀. èyí máa ń síngbà táwọn kékeré ojú máa ń ra wọ́n ní tó jọ bá bẹ̀rẹ̀ sí táni sọlá bá rí ojú tó dé ojú ọ̀sán nípa ọba ọmọ sọ́jí bá ń àwọn bàbá wa àwọn tẹ máa ń tí ọ̀lẹ́ rẹ̀ sọ̀búrú yá sọ̀búrú tí fọlọ́run ní sọ̀búrú láàtẹ̀sẹ̀ pípé fọlọ́run ní sọ̀búrú láàtẹ̀sẹ̀ ilé òfin fọlọ́run ní sọ̀búrú. sọ̀tọ́ bá rí kí ni o tọ́ bá rí òjò yóò sọ yìí lọ́lọ́ ọmọ sọ́yí bá ọlọ́wọ́ òjòjì ọ̀rọ̀ ìkọjú ìfi òwúlò pẹ̀lú bẹ̀rẹ̀ ọmọ sáà ní sọ́lá sàlámà ní حديث زيد بن خالد الزهري رضي الله عنه ولا صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثلاث شبه بالحديبية في في مثل السماء كانت من الله قال النبي صلى الله عليه وسلم أكرم فوائد مع صباح ní ọjọ́ ọ̀pọ̀lẹ̀ ìbí ya lẹ́yìn tó jọ rọ̀ta lóòrù ìgbà tó wá parí ó fèsì àwọn èèyàn lẹ́yìn mọ́ tẹ́lẹ̀ dáyín sọ wọ́n lọ́lọ́wọ́ àtòjíjà rẹ̀ lọ́mọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn méjì ni nínú àwọn ẹ̀dá mi mùmí nítọ́gbà mi gbọ́ ó jí láàárùn mi àti kèfèrí tọ́pọ̀ sí Àmì tó bá wí jáde lẹ́nu bí òjò tó rọ̀ yìí, wọ́n rọ̀jò yìí fún wa pẹ̀lú ọlọ́ọ̀lọ́wọ̀n àti kẹrẹ̀. Ọ̀ká fẹ́rọ, ìkàwákí, irúfẹ́ ẹgbẹ́ ló nígbàgbọ́ sí ó tẹ̀ pọ̀ sí ìràwọ̀. Tí a fáwọn ẹgbà pé ìràwọ̀ ní máa ń dúdú ọ̀rọ̀ gbà. Ìràwọ̀ tọ́yọ̀ òjò ọ̀rọ̀ ni. Ìràwọ̀ yìí wọ lọ́rọ̀ jò fún wa, wọ́n ti máa ń wí sí wọn. Àbẹ́ tí bá ń wí jáde yí pé òjò tọ́rọ̀ yìí rọ̀ fún wa nítorí ìràwọ̀ báyìí báyìí. Irúfẹ́ ní bẹ́ẹ̀ kò nígbàgbọ́ sí ni, ó sì nígbàgbọ́ sí ra ọ̀. Àdéfì tí a sì tó. Kí la fẹ́ fàyọ́ mi lè jàmá? Òun ni tó tútù bá rọ̀ àgbọ̀dọ̀ fi mọ. Tọ́gùn tú ọlọ́run lágbọ́dọ̀ fi. Àdúgbò kan bẹ̀rẹ̀ àbí ìlú ni wọ́n ń pè agún èdè wọ́n ní òkè tẹ́ḿbẹ̀ òun náà ni wọ́n fi ń pe ikọ̀ oyè wọn wọ́n máa ń pè ní ìgbàdì ọba ni náà ni wọ́n ń pè ní ìgbàdì òkè ni náà ni wọ́n ń fi ikọ̀ rẹ̀ wọ́n fi ń pè nígbàgbọ́ ọ̀sán àwọn gbà tó tójú ọba ti rọ̀ báyìí àwọn olórí òkè yẹn ni àbẹ́lọ́nkọ́lọ́n fi fún wọn ti sọ́ọ̀pù rẹ̀ o. torí bàbá àtẹ̀mẹ́ wọ́n dàgbà jù mí lọ ọba ni wọ́n ní àti bàbá yẹn ti mọ́ra bí kápẹ́rì àsìkò máa ń lọ sọ wọn dáadáa báyìí láti tí ìmọ̀nà súnà ṣùgbọ́n aláyà ní dáwà a ní àyà yẹn ni o ìwà ńlọ ṣèlérí fún ọ yìí pé ẹ nílò òkèèrè tójú òfin rọ àbáyé ti àdúrà nítorí àwọn ọ̀sán láwọn máa ń gbọ́ pé wọ́n ní rí sí wọ́n lọ́yẹ̀ ọ̀sán láwọn ṣáàbí lọ kọ̀wé ìgbẹ́ bá sàn níbi ìmọ̀tútó ní adáwọ́ tó bí báyìí àwọn ẹ̀rọ sọ̀rọ̀ adìyẹ gidi alọ́bí bẹ́ẹ̀ fáwọn bàbá ní ìgbà rẹ̀ bàbá yẹn sọ pé áà ẹ bá lè rí ṣe áà àwọn tí ó di mùsùlùmí ọ̀pọ̀ ìkan tó bá di wípé òjò ọ̀rọ̀ ibẹ̀ làwọn máa lọ táwọn bá ti lọ táwọn lọ ṣe àwọn ọ̀ranù táwọn ó ṣe báyìí ojú sábà máa rọ̀. sókè ní lọ́rọ̀ jù àbọ́lọ́run lọ́rọ̀ jù lọ́rọ̀ jù ó sí dèdè lásán ni káwọn fi lè máa sẹ́kùn níbi ẹbọ wọn. ilé táwọn òfin máa lo kíni nígbà tí ẹ̀rùn ẹ̀rìn tó bá wà ń tà àwọn ẹ̀rù tó ní agbára tí wọ́n lò kìí ẹ̀ngbà yìí. ìgbà tó fi ń ṣe ìyà ní nẹ̀tàwọ́fà àníyàn ti làlùmọ́sọ̀rọ̀ ìgbà yẹn náà wọ́n lọ rẹ̀ ní yẹn ìjọba rọ̀ kó tá a fẹ́ fàyọ ní àdéhùn tá a kà yẹn ni pé tó yóò bá rọ̀ ọlọ́run la gbọ́dọ̀ fi mọ̀ a gbọ́dọ̀ fi mọ̀ sàkó ìgbà ìní báyìí lọ́rọ̀ jọ fún wa níparí tí a fi jó tó yóò bá rọ̀ ìkẹ́ ọlọ́run àjọ pàwọ́ dáadáa àìmá sáká àti pé àwọn àkójọ máa padà bí ìjọba rẹ tí ó gbé ọ lọ́wọ́ mọ́ ọ̀bá fẹ́rẹ́fẹ́ sí rọ̀ ọyọ̀wọ́ ta ọkà sọ ẹ̀rí rẹ̀ ládébẹ̀ yìí ò nínú àwọn súnà tó ti kú lọ́wà tó ti kú jù láwùjọ wa bẹ̀rẹ̀ láti láti pàdé lẹ́yìn Ramadan insha Allah ta'ala hadith Anas bin Malik radiyallahu anhu qala Anas radiyallahu anhu Àtọ́bàdà òmìnirò máa rọ̀ sí Ẹ ó ojú sí wa lára àwọn náà. òjijì ọlọ́run wa ká sọ kó lára jọ ni lójú òfin ọ̀rọ̀ sára òjijì ọlọ́run báyìí. àwọn adé ló jíjẹ ọlọ́run ó ti jẹ́ ló fi ń tàṣọ lára lójú òfin pa báyìí. onítọ̀lójò yóò sí ìpẹ́ tó fẹ́ kó lọ́jọ́ ẹlẹ́dàá rẹ̀ wọ́n á fẹ́ kí kẹ́ni ọ̀sáré fara kẹ́ni inú súnà tó ti fún ẹjọ́ ọjọ́ kẹ́ni náà ọ̀rọ̀ tó àwọn àna máa lọ jó ní inú òjò bí àwọn ọmọ kéékèèrè òjò máa rọ̀ àlómi láàmú tí ìpẹ́ẹ̀rẹ̀ ọ àtìtìláwà lọ́pọ̀lọpọ̀ a sì máa lọ síbi táàtò sí máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn nítorí pé wọ́n lọ́rẹ tàbí ìsọ̀lá àtàlántà yìí sọ̀rẹ̀ dúkìá ní ọ̀rẹ́ ẹ̀kọ́ bẹ́bẹ̀ ọ̀rẹ́ mímọ̀ bẹ́bẹ̀ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn asáǹfààní náà sáǹfààní tá a ti wọ̀ pé àwẹ̀ ó bu wáyà kó lè mú wá fún wa ẹ̀kọ́ padà rà pẹ̀lú àyùhàlẹ́sìn àmàlú ìbàlẹ̀ kò sí yá كما كتب على الذين من قبلكم لعلكم تتقون tí a bá fi kẹ́kọ̀ọ́ bó ló fi ẹ̀ka gbáwẹ̀ bó ní tẹ́kíwà sí máa wá kakọ̀ dáadáa ká sì sọ ọlọ́nkọ́ gba lẹ́kùn fún wa ó sì máa ti ọdún yìí ní àrímọ̀ fún wa fífọ́ rẹ̀ lọ́dà kò já sí láyé subhanakallah alhamdulilayi ṣẹlẹ̀ lọ́wọ́ ìlànà ìlànà ìfẹ́ ká tó yẹ.